hello Messi. hello. ni wale. amigo. Isaki. you don't know. ẹ gbọ́ Yorùbá. Eh. láì sọ ọmọ Naija. kọ́mí. báwo lẹ ṣe gbọ́ Yorùbá. mi mọ̀. ẹ kò gbọ́ ni. Eh. ẹyin ọdẹ lè mọ̀ pé ẹ gbọ́ o. inú wọlé mọ. Jehovah. mi mọ̀. Ah. wetin be this wetin be wetin be this. don't know why it's going on. ṣé ìyàwó yín mọ̀ pé ẹ gbọ́. kọ̀mọ̀kẹ́. ẹni kò mọ̀ eh. Ni kíni tiwa ń yí mọ̀ nǹkan o. kí ló yí mọ̀. sọmi wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ́ẹ̀. ó yẹ mumi náà ṣé mo lè sáré tẹ̀sí. Eh. bóyá kí ni yorùbá cockroach. kí ni yorùbá zion. sione yi. ó yẹ dárúkọ àwọn ọmọ nàìjíríà tẹ bá mọ̀. wàsíù. ok wàsíù. tayo. tayo. maneja. monica. temola. demola. ramo. ramo. tẹni. tẹni. mẹyọkun. mẹyọkun. ìmọ̀. oh my god ó ti tó. jẹ́rìí. ẹ wẹ sẹ́ńdà kan nọmba yín sí mi. ok. Aquí le fumé? De God have Oh my Jessica. Fue el mismo, siempre. Siempre cuando pasa algo así o cuando le pasa de ser uno más en medio, como. De abajo, porque yo sentía lo mismo. Eh, estar dos años sin jugarla. ¡Para!